ìwòye àná là ń kí eyín pé ẹ káàárọ̀ ẹ kú kàlẹ́ níbi tẹ́ ẹ wà tínú wa jọ ń dùn tá a jọ ń yọ̀ mọ́ra wa ẹnìkan tiẹ̀ fi tí ìlọ mímí ò gbà ẹ mọ́ bínú àná. <laughs> a tún ti dé padà láàárọ̀ yìí bá a ṣe ń dé lójoojúmọ́ o ẹni dídé dídé ni tèwé adé mi ò mọ bọ́n ṣe ń pọ̀fọ̀ kò ṣáà mọ̀ pé anything tèwé adé bá ṣáà jẹ wọn ni dídé dídé ló máa ń dé. àwa ti dé bá a ṣe ń dé lójoojúmọ́ láago mẹ́jọ àárọ̀ ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà òun ló mọ́ mi tó mọ̀ yín tó mọ̀ gbogbo wa nílé àgọ́dọ̀ Orísun TV gbogbo agboolé ibi tẹ́yìn náà ti ń wò wá àmọ́ pójúmọ́ rí òun ló mọ̀ yín o ẹ ẹ ni wọ́n yanṣẹ́ lódì mọ̀ pé òdọ́dọ̀ tẹ̀yìn náà sọ bẹ́ẹ̀ náà gbogbo ohun ire ayọ̀ àti àlàáfíà tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ló ń wá àtẹ̀mí àtẹ̀yìn tó ń wá wa káàkiri a ní akéyìn káàbọ̀ sórí ojúmọ́ ire o mi ò dá wá o mi ò jẹ́ dá wá o ẹ bá ti mọ̀ pé tẹ́ bá ti rọ́mọ tó fine ẹ̀yin náà rí gbogbo fine yàtọ̀ lójú. ìgò lójú ọmọ ọ̀dà kí má sọ tán. ṣé ti yà ẹ ṣe screenshot àbí fine ẹ lè ní sùúrù bẹ́ẹ̀ èmi nìkan kọ́ ọmọ wá sórí ètò lónìí àpọ̀lẹ́ agodo. dídé láàdé o dídé láàdé o ẹ wo ní jíjí tí mo jí lòwúrọ̀ yìí mo fọwọ́ gba orí mi mú pé orí mi ò yà lọ́nu ayé kò lọ ṣe rere hmm. ẹ̀yin náà ẹ fọwọ́ gba orí yín mú ẹ sọ pé orí mi lọ ṣe rere àyànmọ́ tí ẹlẹ́dàá mi gbé wáyé ó yá kíákíá kó lọ tayọ láàrin àwọn ẹgbẹ́ rẹ ní àárọ̀ yìí ah, ah, ọjọ́ ìṣẹ́gun èmi máa rẹ́yìn ọ̀tá máa rẹ́yìn òdì máa ṣẹ́gun kẹ́ ẹ̀yin náà máa sọ máa sọ bó ṣe bá mi láàárọ̀ ẹni ẹja fi lẹ̀ bẹ́ẹ̀ bíyàn má bí mi pé ṣé mo ṣe fíjì mọ́jú ni mi mọ̀ bó ṣe wá nìyẹn Anna Adéníkẹ́ Babátúndé tí gbogbo yìí mọ̀ sí honey fingers yeah orí ètò ojúmọ́ ire náà la wà ní orí Orísun TV Orísun tí kò lè gbẹ tí kò lè ṣá tí kò lè ti tí kò lè dàrú ẹ ó bàjẹ́ ti yẹ ẹ ó dàrú ti ó owó ti ẹ ẹ Orísun Orísun <laughs> Orísun ẹ wò ká tó wọnú ètò lọ gangan gangan gangan nídìí gangan dì gangan ẹ jẹ́ ká sáré lọ fi ẹsẹ̀ rájò à ń bọ̀. màjí máa wẹ̀ máa ṣóge o màjí máa wẹ̀ máa ṣóge gẹ́gẹ́ màjí máa wẹ̀ máa ṣóge o màjí máa wẹ̀ máa ṣóge kò kàn mí kò eh, kàn mí bọ́ mẹ́lòmíràn kò jí kó ṣoge ò máa jí máa wẹ̀ máa ṣoge <laughs> ẹ máa ti rí ẹ ti máa gbọ́ ẹ ti máa wò ẹ ti máa rí pé ìṣọwọ́ tá a ṣe wá sórí ètò lé ní ó skẹ́skẹ́ tíkẹ́rà ah, ó tún gbá kan jọ̀kan ó ní ọwọ́ kan tó pọ̀ nínú ẹ ti máa rí bí ìgò lójú akínyẹmí ah, ẹ ti máa rí oríṣiríṣi gbogbo ẹ ah, ó ó yẹ kó ti yé yín náà pé ìṣọwọ́ bí ológe bí ológe la fẹ́ gbé wọn lẹ́nu. lẹ́nìí ṣe é rí lẹ́nìí ọ̀rọ̀ oge ṣíṣe ẹwà. wọn náà ti wò báyìí sí pé lẹ́nìí lásán. ọmọ dùn. tí n bá rí àwọn tóstà ti tẹ́lẹ̀ àwọn tí kò ẹ̀ lówó àwọn tóstà tó lówó <laughs> ok na àwọn ló máa wá mi lónìí tó ní package ṣe rántí bẹ́ẹ̀ kúrò mi lẹ máa ṣe lọ. manager wà ń bí hmm. fìdí ẹ̀ ṣì ní ṣá bọ̀ mánéjà wà níbí ṣá. ẹskíìsà a máa sọ̀rọ̀ oge lónìí a máa sọ̀rọ̀ fashion a máa hmm. sọ̀rọ̀ beauty ẹlòmíì ò mọ complexion hmm. ẹlòmíì ò mọ irú powder tó yẹ kó o máa fi sójú hmm. ẹlòmíì gan kàn ń wọṣọ ṣáá ni a máa drag àwọn èèyàn kan lónìí. okay na a máa drag àwọn èèyàn kan lónìí. okay na àlejò tún bẹ́ńlẹ̀ agodo náà tó jẹ́ pé àjọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tó jẹ́ pé ọmọràn tó mọyún gbìn nínú karahun àwọn tí wọ́n mọ ikú tó pa fashion àwọn tí wọ́n mọ àrùn tó máa ń de beauty mọ́lẹ̀ àwọn náà ń bẹ nílé agodo tá a jọ máa sọ̀rọ̀ lónìí àmọ́ kò tí ì tó àsìkò àti ṣojú wọn lẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tààrin ara wa ná tó tó dìgbà táàlejò máa wọlé àná jọ ṣàánú mi ó possible kí n máa ṣe mistake fashion kí n máa mú ìwọ máa ń rí mi dáadáa jọ ṣé mo máa ń ṣe dáadáa. wàláì agbọ́ ọmọ tán ọmọ dùn ọmọ dùn ọmọ nà ọmọ pa. ọlọ́run kí ẹyẹ ọ̀nà ọmọ pa ó kí jẹ ti dáradára ojú lásán kọ́ náà ṣe ń pè ẹ̀ fáìlẹ̀ ṣé tó bá ń pè ẹ̀ fáìlẹ̀sì tó ò bá fa èmi èmi bá wọn pè ẹ́ o. màá kàn pé ọlọ́run ṣeun ọlọ́run bá mi ṣe mo mú kọ̀ọ̀rẹ́ akínyẹmí ní jẹ́ yìí kàn mọ̀ pé wọ́n kàn wá rí pé gbogbo ayé ń pè ọ́n fáìlẹ̀sì ń pè ọ́n fáìlẹ̀sì àmọ́ ah, ṣé ká wọ́n parọ́. Palazzo ah, ah, ẹ ah. <laughs> Eh, a bá sọ̀rọ̀ nípa fashion oge ṣíṣe ìgbà wo gan ló lè ló lè lọ sí ló lè bọ́ sódì. bọ́ sódì dànùdànù. Hmm. Eh, ìgbà tí ní èdè kúkúrú ìgbà tẹ́mi mọ̀ pòge lè bọ́ sódì ni ìgbà tó bá ti bọ́ sódì. Hmm. Yorùbá nù nítorí pé ibu yorùbá gan-an ní gbogbo nǹkan wisdom eh, àwọn òpè òkò oúnjà oúnjà ẹ wọ pé yorùbá gan sọ pé ohun gbogbo ni ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì níwọ̀ntúnwọ̀nsì hmm, bó ṣe oúnjẹ lòún jẹjẹ níwọ̀ntúnwọ̀nsì tó bá ti lè jẹ jù ikùn gan máa rolúwa ẹ̀ tó bá jẹ́ pé oge ló ń ṣe ṣé níwọ̀ntúnwọ̀nsì hmm, oge ti ṣe wá pọ̀ ṣé rí àlè sọ̀rọ̀ oge tán <laughs> torí tá a bá mú láti run orí a bá lọ síbi ojú ṣíṣe a lọ síbi etí a lọ síbi aago ẹ̀ṣọ́ oríṣiríṣi a lọ síbi kátẹ́wádé di aṣọ rárá káṣẹ̀ wá lọ sí di bàtà hmm. báàgì oge lọ jáǹtì rẹ́rẹ́ tá a bá ní ká mú a máa mú lédè kúkúrú ni ìgbà tí oge ṣíṣe bá máa lọ sódì tó lè gbòdì alákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ mọ bó ṣe máa combine colours ẹ̀ together yẹn ṣe kókó. gbogbo àwọn kọlọkọlọ kọlọkọlọ kọlọ àwọn lòmíì sọ pé kọlọ blocking wà lóòótọ́ kọlọ blocking wà àmọ́ tó bá rí àwọn tó mọ kíní yẹn kó jọpọ̀ dáadáa wọ́n máa ṣe tó jẹ́ pé adé ṣe rẹ́gí. a tún bára dọ́gba. a bára mo tó pẹ̀ wọ́n máa àwọn ah, fáyìn. o tún wà pa o. ohun tó o bá ti mọ̀ béèrè. Hmm. àwọn tó ṣẹ̀dá kọlọ blocking colour blocking kan tó jẹ́ bẹ́ẹ̀ ni pé kán mú àwọn kọ́lọ̀ tí a rò bí ẹni pé wọ́n lòdì síra wọn kán dẹ̀ tó pọ̀ kó dẹ̀ ṣe rẹ́gí ni tún jẹ́ báwọn ni ìwọ tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó o bá mọ̀ ṣe tọ àwọn tó ń ṣe lọ béèrè ó bá lè béèrè àákí ni fóònù ń bẹ lọ́wọ́ rẹ fún ó sì tẹ̀ sórí fóònù. ẹ̀dùn náà ẹ̀dùn náà ṣé lórí pé mo máa wọṣọ hmm. mo máa wọ bàtà màá tún máa lọ bá àwọn kan pé mo fẹ́ gbà mọ́. Ah, ah, ah, ní ìdílé pàwọn ẹlòmíín kọ odidi empire lé lórí kò máa sí kò sí nǹkan náà nílé ayé yìí tí ò ti di owó hmm. tí ò ti di business àwọn ẹlòmíín jókòó ti nǹkan tí wọ́n ń ṣe nìyẹn ó dà kí ló yẹ ta ṣe máa ń rí tá máa sọ pé lágbájá àwọn celebrities wa nígbà tó bá wọṣọ tó tọ́ lọ sí patí lórí péjì wọn á bá tó rẹ́rẹ́rẹ́rẹ́ hmm. ẹni tó ránṣọ ẹni tó stáìlì wa hmm. ẹni tó ṣe mékọ́ọ̀pù ẹni wégèlè ọ̀tọ̀ èékánná ọ̀tọ̀ kí ló dé tí wọ́n ṣe é ṣe nítorí pé àwọn tó jẹ́ ibẹ̀ gangan gangan ni wọ́n fìdí àdàgbà ètò wọn rọ̀ sí àwọn gangan iṣẹ́ àwọn ah, mú nǹkan míì mọ́. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ìbílẹ̀ vogue torí bẹ́ẹ̀ bá ti ń rárá aṣọ tó bá kán tó tó lọ́rùn hmm. wa tẹ́ ẹ rí wa tá à ń ṣe nẹ́nẹ́ pọ́n tó pọ́n nẹ́. ẹ ti rí mi báyìí. ìbílẹ̀ vogue ni o kì í ṣàwa náà àwọn ń tọ́jú wa wọ́n ń tọ́jú wa wọ́n gbìyànjú wọ́n sọ mí di seven star general lórí báyìí ẹ rí mi. Starboy lọ́mọ. ẹ pọ̀ ẹ pọ̀. wọ́n ní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹwà ṣíṣe oge ṣíṣe ó ṣeé ṣe kó bọ́ sọ́wọ́ òdì ìyẹn tá a bá ṣe ní ìwọ̀ntún ìwọ̀nsì ṣùgbọ́n èmi wá yìí fẹ́ mọ nǹkan tí wọ́n ń pè ní ìwọ̀ntún ìwọ̀nsì torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹni bá rí mi á ti mọ̀ pé mo gbafẹ́. ó bá yẹ ká jáde ni àwa jáde àwa rí outside a ṣe gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn kan máa pàdé mi wọ́n á sọ pé ah ọkùnrin láìsí sàn kí ló tó ṣe irun orí. ó yà já já tọ̀dọ̀ tiẹ̀ gangan mu ìwọ bó bó ṣe ṣe irun yẹn tó dúró rẹ́gí lórí ẹ̀. àwọn kan ṣe wá ń bú mi pé mo ṣe ń ṣe irun orí. ẹ ẹlòmíì lórí ọ̀rọ̀ ẹ̀sìn hmm. ni wọ́n máa ń gbà láti sọ̀rọ̀ nǹkan bẹ́yẹn hmm. ẹlòmíì lórí ọ̀rọ̀ pé ó fẹ́ wùwá pé hmm, àwa ní pọ́lísì àwa àwa àwa mọ ohun tó ń lọ ṣìnà àwa hmm, ló ṣe ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì kẹrẹ ṣe ń já ọtán aláì ń jowú rẹ. owú jíjẹ. ọlọ́wọ́n ọba ó ń jowú rẹ ni. nídìí oge ṣíṣe. bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe káríyàn tó ti ṣerú irun yìí tájá gbó ó dàbí ìgbà tá à ń tó ń sọ̀rọ̀ owú jíjẹ ní ìpàdé àdúrà kan tí mo wà nígbà tí ọ̀wòlì yẹn bẹ̀rẹ̀ sí ní tú ọ̀rọ̀ owó jíjẹ mo ní àá sáyé le tó yìí ni ó lè jẹ́ nítorí pé ẹni ẹ ti ṣerúurú yìí ṣájà ti gbo àbí tí wọ́n ti bu tí ò ti rẹwà lórí ẹ̀ rárá ló ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀. ọ̀gá mi kan fìgbà kan sọ fún mi pé ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá mi ò ní sọ nǹkan mi. ọ̀gá mi kan sọ̀rọ̀ kan fún mi nígbà kan ó ní I don't, I don't know why you dress like this ó wà irresponsible. Hmm. ní tóun bá fẹ́ rán àwọn èèyàn ní àwọn iṣẹ́ kan lọ sáwọn àdúgbò ibì kan fóun ò lè rán rúbi lọ àmọ́ irú irú èèyàn irú èèyàn wà irú ọlọ́run ni ò sí hmm. nígbà tí máa gbẹ̀yìn yọ èmi àtọ̀gá òun la lọ pàdé lọ́fíìsì gómìnà kan nílùú kan tí mi gbọ́dọ̀ sọ àwọn ẹja wọn sọ̀rọ̀ débẹ̀ wọn ẹja wọn sọ̀rọ̀ débẹ̀ wọn. ẹjì máa bù gà ah. ẹ ẹ ẹ kí ló kan voice ló kan fẹ́ta <laughs> kí ló kayé. ní irun ẹnìkan gún mi lọ́sẹ̀ tó kọjá pé ah, irun tó wà lórí ẹ̀yàn máa dùn ẹ́ o ọ̀ọ́bì mo tún ti ṣe mí. <laughs> àní tí nǹkan bá ṣe rẹ́gí kí nìkan tá à ń pè lòdì ṣíṣe tí nǹkan bá bẹ̀ lára mu tó ṣe rẹ́gí. Hmm ayé abẹ́ pẹ̀lú in fact wàhálà àwọn èèyàn tó máa jẹ́ pé nítorí nǹkan tó ń ṣe yẹn gẹ́gẹ́ wọ́n ṣe ń tẹ̀lé ẹ̀. Hmm. Hmm. torí pé èèyàn ṣe dáadáa torí pé o ṣe o ṣe rẹ́gílá rẹ̀ o jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì àwọn èèyàn wá fẹ́ràn ẹ̀ a ní àwùdẹ̀ fíìtì ẹ̀ kó bí irun yẹn ṣe fíìtì ẹ̀ kó bí kinní a máa ń ṣe oge tí ò ní ṣe rẹ́gí. ìyẹn wà. torí tí adé náà bítíbitì owó. àwọn ní liposuction. Eh, eh, ah, ah, mi ò fẹ́ sọ síta tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe eré oge ṣíṣe ẹnìkan sọ pé àwọn ò ní kéèyàn má ṣe liposuction mi ò mọ kò sórúkọ yẹn nù Yorùbá ẹ kàn lé ẹ máa wádìí assignment liposuction wọ́n ní pé ẹlòmíà ṣe pé ó dáa bó ṣe ṣe nítorí pé bóyá ara ẹ̀ ó nílò kó ṣe àwọn amendment kan àwọn àtúnṣe kan lára ẹ̀ kó lè dúró dáadáa ó ṣeé ṣe hmm, ó ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ká ti sọ ti ah, obìnrin kan sunkún lórí Instagram ni mo ti rí tó ń dá sunkún tó lọ ń ṣàánú mi ẹ̀rí ọmú kan báyìí tó kó àwọn bloblosi hmm. ìkànnú ẹ̀ ó bẹ́ẹ̀ ni tó fàyà tí ah. gbogbo ẹ̀ ṣí ta báyìí tó wá dá dúró nù balùwẹ̀ bó ṣe ń wo rẹ̀ nù kámẹ́rà báyìí ló ń dá sunkún fúnra ẹ̀ pé ha tèmi bá mi ah àtútù wà àti mi bá mi. tòpin bá a tán tá a ránṣẹ́. oge le bọ́ sódì hmm. oge le bọ́ sójú ọwọ́ hmm. ṣùgbọ́n tóge bá bọ́ sódì ọ̀nà méjì ló pín sí yálà kí ẹni tóge tó bọ́ sódì yẹn bóyá kò mọ oge ṣe gan hmm. fúnra ẹ̀ tààràtààrà tó kàn fẹ́ máa kọ́pì èèyàn kan àbí kó jẹ́ wípé ẹni ọ̀hún kò bá alẹ̀ po kíní yẹn pọ̀ dáadáa bá pa alẹ̀ po dáadáa Ah, ó yẹ kó lè wà òkè hmm. nígbà tí èèyàn bá sọ pé òkè irú bàtà wo ni wọ́n ń wọ̀ sírú ìṣòkòtò wo kọ́lọ̀ hmm. ṣẹ́ẹ̀tì wo ni wọ́n ń wọ̀ sírú aago owó. ẹ ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ gan ni ẹlòmíì ò mọ̀ kò mọ̀ bí wọ́n ṣe ń ẹlòmíì ò mọ̀ pé ó ní bàtà tó gbọ́dọ̀ wọ̀ sírú aṣọ kan hmm. ó láwọn ṣòkòtò kan tó jẹ́ pé wọ́n máa fò àfitẹ́ láti òkè tẹ́ bá ẹni wọ́n á fẹ̀ díẹ̀ onírú tó gbọ́dọ̀ wọ̀ sí ó ní àwọn ṣòkòtò kan tó jẹ́ pé péńpé báyìí ni ó ní àwọn bàtà tó gbọ́dọ̀ wọ̀ sí tó máa rẹwà. àwọn ẹ̀wù kan wà náà tó jẹ́ pé téèyàn bá wọ̀ wọn ò lè wọ ṣọ́ọ̀tì sí. bẹ́ẹ̀ ni trọ́sà báyìí ló gbọ́dọ̀ wọ̀ sí. àwọn kan dẹ̀ wá jẹ́ pé ò lè wọ trọ́sà sí. ṣọ́ọ̀tì ló máa wọ̀ ṣọ́ọ̀tì báyìí ló gbọ́dọ̀ wọ̀. Eh, ṣé ti ẹ̀ wá rí i á jẹ́ ká máa dúró síwájú mírọ̀ náà ká máa wúra wa. Hmm. bí wọ́n ṣe dúró yẹn tó bá rí ẹlòmíì tó dúró bẹ́ẹ̀ kí ló máa sọ. Hmm. wọ́n lẹ́ni tó ń kọrin tí ò dùn wọ́n lòun náà ń a ara ẹ̀ gbọ́ ẹ jẹ́ wájú dígí tá a wà pa tó wà kándọ̀ àbó wà kándọ̀ ah. àlejò wa ẹ̀wọ̀n tó wọlé ní fẹrẹ́ńdógí báyìí a wà ń gbogbo ẹ̀ a pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kalẹ̀ bá padà dé ojúmọ́ bọ́ sójú gẹ́gẹ́ tó à ń bọ̀. ojú pépé ojú pépé ojú <laughs> ẹ máa rí pójú yẹn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ mo ń fojú yẹn sọ mo fi ń communicate mo fi ń bá yín sọ̀rọ̀ kẹ́ lè mọrú àlejò tó wà ní agodo ní kò yé yín nẹ̀ ẹ kẹ́ lè wọ́n pé àlejò tí ó ti balẹ̀ ó ti dé ó ti ẹ́ tí ẹ bá ń gbọ́ plastic polish àti hmm, hmm, máa gbọ́ tipẹ́tipẹ́tipẹ́ ẹ bá ń gbọ́ kéèyàn ṣojúlóge mi ò ṣe kán lóge ẹ mọ̀ á fingers ó máa ń sábà ṣe hmm. báyẹn o mi ò ṣe kán yẹn lóge kẹ ṣe gbogbo nǹkan tó ń jẹ́ ti oge àwọ̀ ara ni o ẹ gbogbo nǹkan tó bá jẹ́ ti oge ní àgọ́ ara wa àwọn tó ń mọ ìgbín láti inú ìkarahun àwọn gangan la gbé wá fún yín classic portion àwọn àlejò wa náà ni olówó láyé mọ̀ Saheed Èyítáyọ̀. E ẹ káàbọ̀ àlejò wa sí orí ètò ojúmọ́ ire àlejò wa ẹ dárúkọ yín fún àwọn aráalé kẹsì bá wa kí wọn. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin tèmi nílé lóko orúkọ tèmi ni Olówóláyémọ̀ Saheed Èyítáyọ̀ olùdarí iléeṣẹ́ classic polish. ẹ ẹ ẹ wo orí polish yẹn lèmi ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibo ni classic polish ti jáde wá ṣé ẹ mọ̀ tẹ́ ẹ bá tẹ́ bá kàn dárúkọ pọ́líṣì fáwọn aráalé àwọn àti máa ronú bàtà àti máa ronú pé ah ṣé black polish ni àbí nude àbí brown ni àbí sue ìdírú polish wo ló máa jẹ ẹ bá wa yànnàná ibi tí orúkọ polish classic polish yẹn tó ti jáde. ìdí tí mo fi sọ iléeṣẹ́ mi ní classic polish pé mo wí pé gbogbo ẹwà obìnrin mm, polish ni because láti mú orí àpọ́líṣ ni ìkànnà ọwọ́ à ń pọ́líṣì ẹni gbàkojú náà à ń pọ́líṣì ẹni eh. so mo wá rò lọ́jọ́ kan ní pé because ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó máa ń ṣe ewu iṣẹ́ wa yẹn wọ́n lè sọ pé kinní kan Táyọ̀ kinní kan Àṣàkẹ́ so mo wá rò pé mo fẹ́ dá yàtọ̀ hmm. láàárín ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo wá kó gbogbo ẹ̀ jọ because kò sí nǹkan tí a ṣe fún obìnrin tó ń ṣe polish hmm. a fi tún wọn ṣe ni so anything like anything gbogbo nǹkan tó bá ṣe polish ni hmm. mo ṣe wò ní pé kí n dá dúró pé kí n wò pé plastic polish. Oh, wọ́n ní a máa ń polish wa ni wo ibi tó gbé wa sí báyìí. kẹ ẹ tó sọ mí nù ẹ tó sọ mí ẹ̀jẹ̀ ríra mi ẹ̀jẹ̀ o torí mo rí pé ẹ̀rọ èdè ti kọjú síra yín. àkọ́kọ́ ọbẹ̀ a ní iṣẹ́ ká ṣara lóge ni bọ̀dá classic polish hmm. ń ṣe hmm. ṣé ọkùnrin òsín náà dá polish. ọkùnrin wà ń bẹ̀ àti pé pàápàá jùlọ fún àwọn ọkùnrin wa hmm wọ́n wọ́n máa ń rò pé ẹ eh, kí lòun fẹ́ ṣe ní gbogbo kinní yìí meanwhile wọ́n mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọkùnrin náà tó lè ṣe wà ń bẹ̀ like owó ká fọ ẹsẹ̀ ọkùnrin tá a máa pè ní pedicure ọkùnrin máa rò pé ọlọ́run máa jẹ́ kí ni mo fẹ́ fi ṣe kò rí bẹ́ẹ̀ o gbogbo nǹkan báyìí fún eh, fún ìlera èèyàn fún ìlera wa ni o hmm. like owó tí a bá ṣe ẹsẹ̀ ọkùnrin tán wọ́n máa ń ọmọ àti ara máa ń jí pépé yàtọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ara máa ń jí pépé yàtọ̀ yẹ kí wọ́n máa wọ pé ah irú ogun tó máa sùn lálẹ́ ọjọ́ yìí ṣe orí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń fọ ẹsẹ̀ yẹn mm. kinní kan ló máa ń bà mí lẹ́rù tó máa ń fọ ẹsẹ̀ yẹn ẹ lè fi béèrè kọyàn lẹ́sẹ̀. ẹ mọ̀ pé iṣẹ́ iṣẹ́ ti yàtọ̀ hmm. mm. so gẹ́gẹ́ bí orúkọ wa classic polish so a ní láti fi gbogbo wọn kọ wa sí létòlétò hmm. ó pé oríṣiríṣi a ní èyí tí wọ́n máa soak pẹ̀lú omi a ní èyí tí wọ́n pé táwọn bá soak tá a máa lo nǹkan like be like dry pedicure mm. so oríṣiríṣi ọ̀nà làwọn fi ń ṣe tiwa tó yẹ pé tí ẹ bá ṣe lọ́dọ̀ wa ẹ máa mọ̀ ní pé no ọ̀pọ̀lọpọ̀ ni a fi dá yàtọ̀ sí àwọn èèyàn kan eh, eh, ọkùnrin náà tún máa ń lọ pé ẹ dákun mo fẹ́ lọ ṣe pedicure àmàlẹ́ mo fẹ́ lọ polish mo fẹ́ lọ polish polish. ẹ kí sà ẹ jẹ́ kí èmi ibi tá à ń lọ ó pọ̀ díẹ̀ o ìfẹ́ ẹ̀ bá kánjú ibi tá à ń lọ ó pọ̀ díẹ̀ torí à ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe àti bá a ṣe lè ṣe tó jẹ́ pé ó lè wá di àṣejù àbí tó lè bọ́ sọ́wọ́ òdì mm. àmọ́ ká tó débẹ̀ mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí excuse ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí àwọn mọ̀ ń pa nǹkan tí wọ́n ń ṣe dáadáa ni á tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe iṣẹ́ yìí. ó ti tó bí ọdún mẹ́tàlá hmm? bẹ́ẹ̀ ni láti twenty ten. thirteen bẹ́ẹ̀ni sà thirteen thirteen thirteen mẹ́tàlá. bẹ́ẹ̀ni sà. lẹ ti ń ṣe iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni sà. ṣíṣe ìwà jẹ́ iṣẹ́ tí èèyàn lè ṣe tó jẹ́ pé èèyàn lè fi méèkì ẹ̀. bí ògo ti ń jẹ́ tọ́lọ́run because ọ̀pọ̀lọpọ̀ ohun gidi mo ti gbé ṣe. pẹ̀lú iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni láìpẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá sọ̀hún mo ṣí iléeṣẹ́ mìíràn eh? ẹ máa ti jà lọ sí ah! gbogbo bẹyẹn torí kọ́mọ̀dé lè tún wọ́n èmi náà ah! Ah! ẹ mọ̀ pé ọ̀nà kan ni Yorùbá máa ń gbé ọ̀nà ah. iṣẹ́ wọn lọ ẹ wo orí ètò Ojúmọ́ Ire náà la ṣì wà ọ̀rọ̀ tá a jẹ́ ń bára wa sọ ni pé ìgbà wo gangan ni oge ṣíṣe lè gbòdì lára èèyàn tó ńlá ṣe lọ àdídì lọ ni a lọ mú èèyàn tó mọ̀ ń pa ẹ̀ dáadáa wá nítorí pé ṣe nígbà táwa ń sọ tiwa Akínyẹmí ẹlòmíà ti máa sẹ́lẹ̀yìn pé hmm, wàhálà àwọn pípì wọn ọmọ tó ń sọ ṣùgbọ́n mo mọ̀ pé ń gbọ́ sítórì mi ni ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ló mú lọ sórí ojú eh, ọ̀rọ̀ mi ló mú lọ sórí ètò ojúmọ́ ire tó ṣe ń sọ̀rọ̀ àti bá yín gbé èèyàn tó mọ̀ nípa ẹ̀ wá ó yá ọgbẹ́ni èyí táyọ̀ ẹskíìsì àwọn ẹskíìsà èmi mọ̀ bí ẹ dákun ẹ sọ lẹ́ẹ̀kan pé àwọn ọkùnrin náà máa ń dídì lọ ṣe à ń fọ ẹsẹ̀ à ń fọ ọwọ́ ee ó yà mí lẹ́nu díẹ̀ o ó dà pé àwọn ọkùnrin ti ń jowú wa báyìí o mm. àwọn ọkùnrin àwọn ọkùnrin ó dà pé wọ́n ti ń jowú ohun tó yẹ káwa máa ṣe lójú méjèèjì wọ́n tún ti lọ ń ṣe ẹja mu yẹn sílẹ̀ <laughs> ẹ ẹ ẹ ò sí ìyè wa sà ẹ jọ mm. nígbà wo gangan gangan ni oge ṣíṣe lè gbòdì. ẹ ṣe olóòtú mm. ẹ ti mọ oge ṣíṣe ó níwọ̀n gẹ́gẹ́ bí tí àwọn aléyìnbó máa ń pè ní organic mo máa ń ta organic skin care so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò mọ̀ nípa iṣẹ́ yìí tí wọ́n dẹ̀ ń ṣe hmm. tí wọ́n fi ń ba ọ̀pọ̀lọpọ̀ ara ènìyàn jẹ́ eh. ẹ máa rẹ́ lòmíràn ojú ẹ̀ ó ti jóná ẹ máa rẹ́ lòmíràn gbogbo ìkànnà àwọn ọwọ́ bíbà ó ti dúdú because wọn ò yà síbi tó jẹ́ kán yà sí wọn mọ̀ ìtumọ̀ iṣẹ́ yìí ní ọ̀tún àti òsì gẹ́gẹ́ bí iṣẹ́ tọ̀dọ̀ mi tèmi dé ẹ̀kọ́ tí mo mọ̀ tó yé mi jékéjékéjéké kò sí ẹni tó bá wá síwájú mi tí ò bá ìdùnnú padà hmm. bẹ́ẹ̀ ni olóòtú. Hmm. ṣùgbọ́n ẹni téèyàn bá lọ sí àwọn ibì kan tó ra àwọn nǹkan bí àwọn ọṣẹ ìwẹ̀ àwọn ìpara láti fi ṣe ara lóge ṣùgbọ́n tí wọn ò rà á níbi tó yẹ kí wọ́n ti rà ẹni sùn ó níbi tí mò ń bọ̀ torí lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí i tí wọ́n ń fa ẹnìkan dragon, wọ́n ń pè lórí ayélujára wọ́n ń fà á gidi wọ́n ní àwọn iṣẹ́ tó ń tà wípé ṣe ló ń ba ojú àwọn èèyàn jẹ́ ó ń ṣe kinní kan èmi ò tí ì fẹ́ kì í ṣe pé mo fẹ́ ṣèpolówó yín o àmọ́ mo fẹ́ béèrè béèrè kan báwo ni àwọn èèyàn ṣe fẹ́ dá ọṣẹ tó yẹ kí wọ́n lò mọ̀ ìpara tó yẹ kí wọ́n máa lò irú powder tó yẹ kó o máa fi sójú rè báwo lè èèyàn ṣe máa mọ̀. ẹ ṣe lóòtú ẹ mọ̀ pé àwọ̀ ara wa yìí ó pé oríṣiríṣi a ní ẹlòmíràn ó ní dry skin ẹlòmíràn ó ní dry and oily skin ẹlòmíràn ó ní oily skin so a ní ohun tá a fi máa ń wo àgọ́ ara oníkálukú hmm. láti fi fún lóhun tó tọ́ àti èyí tó yẹ hmm. tí ò ní lè kùnà tí ò ní lè ba àgọ́ ara wọn jẹ́. ṣé ìyẹn wá túmọ̀ sí pé kí n tó sọ pé mo yà gbogbo wọnú ọjà lọ nǹkan mo gbọ́dọ̀ mọ orú àwọ̀ tí mo ní pé bóyá dry ni o bóyá oily ni o bóyá dry and oily ni o. kò di dandan hmm. because ẹni tí ó bá wà nínú iṣẹ́ náà ló máa mọ ohun tó tọ́ àti tó yẹ láti fún yín nǹkan tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni pé a kò lè dédé máa ra nǹkan lórí ní online ní hmm. orí Instagram gbogbo pé because ọ̀tọ̀ ni ohun tí a máa béèrè fún ọ̀tọ̀ lè tó máa gbé wá so ohun tó mú <laughs> ohun tó mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n fi bára wọn níbi tí ìwò jẹ́ kan ti bára wọn òun hmm. nìyẹn. Hmm. Hmm. ó dà á sọ wípé èèyàn fẹ́ ra ọṣẹ ìwẹ̀ èyí tí à ń pè ní organic yẹn báyìí ó nílò láti lọ síbi tí wọ́n ti ń tà á kí wọ́n wo àwọ̀ ara ẹ̀ kí wọ́n lè mọ nǹkan tó máa lò àbí tí n bá gbọ́ yín dáadáa. bẹ́ẹ̀ ni fún ẹni tí òye iṣẹ́ wa yìí tó yé pérépéré even though bí o ti lè ní irinṣẹ́ tí wọ́n lò fi wò tó bá ti rí ẹni náà á ti mọ ohun tó tọ́ àti tó yẹ láti fi fún nítòhún. Hmm. láti wò lójú lásán. bẹ́ẹ̀ ni. ó dà èmi sì ní ìbéèrè tó pọ̀ tó ń lo ìbéèrè wọn pé ó máa fẹ́ ṣáǹsì mi o torí gómìnir ó máa fẹ́ ṣáǹsì mi ìfẹ́ ẹ jẹ́ ń béèrè tèmi o torí tọkùnrin a máa sọ pé irú èmi báyìí sìn wọ́n ní mo fine. <laughs> fine. wọ́n ní mo fine. bẹ́ẹ̀ ni tí mo ṣe wá wà yìí báyìí kí n wá ní gbogbo náà kù kó wá máa dúdú bóyá mo ti ṣe ogi ṣe sọ́wọ́ ẹ̀yìn ṣó ṣeé ṣe kí èèyàn tún àwọn ọbẹ̀ yẹn ṣe. ó ṣeé ṣe hmm. ó ṣeé ṣe dáadáa. iléeṣẹ́ tí ń dẹ̀ mọ́ bí wọ́n ṣe ń ṣe fún wa. lágbára ọlọ́run. ẹ jẹ́ ibi aṣọ lè ní wá fẹ́ lọ báyìí aṣọ wíwọ̀ ni aṣọ wíwọ̀ ṣé mo pé oge ṣíṣe kò pín sí àwọ̀ ara wa títọ́jú àwọ̀ ara wa nìkan hmm. ó tún lọ sí orí aṣọ wíwọ ṣé bó lẹ́yìn múra bí ọmọ yorùbá àtàtà yìí ah, ah, orí mi sì ṣe lóòtọ́ òun lẹ múra bí ọmọ yorùbá àtàtà gbogbo ẹjú tó gún régé àmọ́ ṣé wá rí àwọn míì <laughs> ẹlòmíì lè mú pé ah, wọ́n ní fashion náà ni wọ́n lè mú aṣọ tí wọ́n ti ya bákan bákan bákan èmi ò ní kán má ṣe fashion o mm. àmọ́ bẹ́yìn náà ṣe sọ lẹ́ẹ̀kan pé ìwọ̀ntúnwọ̀nsì lókè ṣíṣe ẹ wo ìgbà wo ni ẹ̀yin bá lè lérò pé aṣọ yìí oh kò yẹ ọmọlúwàbí láti wọ̀ láàrin ìgboro. olóòtú ẹ ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ ta wàá yìí ń sè kárìn wò ló pọ̀ jù. Eh, hmm. mi ìfẹ́ sọ tẹ́lẹ̀ stable ẹlẹ́sẹ̀ mẹ́ta wọ́n ti padà fọ́ bóyá. gẹ́gẹ́ bí òye tèmi kò di dandan kárí ìwò kí wọ́n tó rí ẹwà ara ènìyàn hmm. ọ̀pọ̀lọpọ̀ aṣọ wà ń bẹ téèyàn lè wọ̀ owó àwọn tó máa búbú tẹ́gbẹ́ tó bá wọ̀ even kókó wà láàrin àwọn àjà olótù báwo láàrin àwùjọ àwọn ènìyàn wọ́n máa mọ̀ pé yes èèyàn ló wọlé èèyàn ló dúró yìí mm, kábíyèsí ọlọ́run. so ìmọ̀ràn mi fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé kò dídá pé kí èèyàn wọ aṣọ tí gbogbo ara máa ṣí sílẹ̀ kàbí tí gbogbo ara máa rí bákan ló máa tó réyàn ẹlòmíì torí pé ó ti ná owó sí orí àwọn ọ̀gáníìkì wa yìí a wá fẹ́ kí àwọn èèyàn rí pé àwọn ibi tí mo ro owó sí rèé mm. ibi tí mo ro owó sí rèé ṣé téèyàn bá lo gbogbo àwọn processing tẹ bá fún yàn yẹn ṣé kò ibi tèmi ń lọ ni pé ṣé mọ̀ pé olóyìnbó máa ń pè kinní kan ní exposure to sun mm-hmm. ṣé ìyẹn náà kì í affect àwa ọ̀nà wo ló ní oòrùn ń gbà nítorí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé báwọn ṣe ń ṣíra sílẹ̀ gan-an <laughs> ọṣẹ tó ń ṣe lára. Hmm. gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi kọ́ tó dá mi lójú tí mo mọ tinú tẹ̀yìn ẹ̀ kò sí ohun tí bá fún èèyàn tí ò lè ṣe tí ní bá àgọ́ ara ṣiṣẹ́ yálà nínú òjò ni hmm. tàbí nínú òrùn hmm. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ẹ jẹ́ ká wá gba apá àbí wò ó torí bẹ́ẹ̀ ṣe ń sọ ìbáyìí ọ̀pọ̀ èèyàn wọ́n á máa wò ó pé iṣẹ́ ká ṣe ìpara ká ṣe ọṣẹ fáwọn èèyàn tí wọ́n máa lò sára wọn bóyá àwọn tí wọ́n bá fẹ́ bóra nìkan ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ <laughs> òótọ́ ni ẹlòmíràn á wò pé àwọn tó fẹ́ bóra àwọn nìkan ni wọ́n máa ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ wá bí yín wípé ṣé béèyàn bá ti ń lo organic torí iṣẹ́ rí orúkọ tí ẹ tí wọ́n pè ní organic yẹn ó hmm. máa ń ba ọ̀pọ̀ èèyàn lẹ́rù wọn á ní tó o bá ti lo ara ẹ máa bàjẹ́ ni hmm. ẹ jọ̀ọ́ mo fẹ́ ká mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé ẹ̀ díẹ̀ láàrin ìṣẹ́jú kan péré láàrin ìṣẹ́jú kan wípé ṣé ó dáa láti máa lo organic àbí kò dáa. olóòtú ẹ ṣe because ìbéèrè tẹ́ béèrè mo ti máa wá ẹni tó máa béèrè lọ́wọ́ mi nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípa organic ń pé gbogbo ohun tí a fi ṣe èlò ohun tá máa pè ní organic yẹn gẹ́gẹ́ bí òye tọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ń ṣe gbogbo ẹ̀ natural ni hmm, hmm. gbogbo ẹ̀ ìbílẹ̀ ni natural ní tiwantiwa bẹ́ẹ̀ ni owó mo ní mo ní ẹ̀yà ọṣẹ oríṣiríṣi ọṣẹ dúdú dẹ̀ ni mo máa ń lò fi ṣe. ọṣẹ dúdú gan. bẹ́ẹ̀ ni so nǹkan tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn because uh, a ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní orí Instagram tàbí ní shop tó yẹ pé chemical ló ń tà kò ń ṣe organic ló ń tà bọ̀ wọ́n máa ń pè ní organic mm, mm. ohunkóhun tó bá ti ń pè lọ́ganic gbọ́dọ̀ jẹ́ ohun tó jẹ́ pé natural tó ò ní tàbí ṣùgbọ́n kẹ́míkà kankan nú ẹ láti fi bà àgọ́ ara wa jẹ́. ẹ wò ó ẹjọ́ yẹn ti fẹ́ máa dùn mọ́ mi ah, bákan bákan. orí <laughs> mò ń ṣe. ó ti yé mi dáadáa báyìí nísìn ah. wípé nǹkan tí wọ́n bá pè ní ọ̀gáníìkì dàtí tòṣe ohun tó jáde láti inú ilẹ̀ báyìí òun ni wọ́n fi ń ṣe ìyẹn yàtọ̀ sí àwọn tí wọ́n ń po kẹ́míkà pọ̀ ẹ wo ẹjẹ́ á sáré òkè náà tá a bá padà dé látòkè ọ̀rọ̀ ṣì ń bẹ́ńlẹ̀ tá a fẹ́ bí classic polish o ẹ̀yin mọ̀ kó mbẹ́ ẹ mọ̀ yìí kó mbẹ́ ojúmọ́ ire ó ṣe ń tẹ̀síwájú. bóyá oge dáa láti ṣe bóyá kò dáa láti ṣe bóyá oge ní ìwọ̀ntúnwọ̀nsì àbí ò níwọ̀ntúnwọ̀nsì bóyá ó lè gbòdì bóyá kò lè gbòdì nǹkan tá à ń fúnra wa bára wa sọ látàárọ̀ lórí ojúmọ́ ire òun rèé ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a ó mọ̀ ṣe mí láàánú ẹ ti miss ẹ ti miss classic poly ti sọ̀rọ̀ tó pọ̀ ó ti sọ kalẹ̀ àmọ́ kò tí ì kúrò nílé agodo àjọ wà ń bí ni a ti béèrè àwọn ìbéèrè kan tó jẹ́ pé ó ṣeé ṣe kẹ́yìn náà fẹ́ béèrè tó bá da aago méjìlá òru ẹ tún pàdé wa gbogbo nǹkan tá a bá ṣe pátápátá lónìí lẹ tún máa padà yẹ̀wò láàrin aago méjìlá òru sáago kan. ẹ wá wò ó tẹ̀ bá ní àkókò àwọn ẹlòmíì oorun bá àwọn jẹ́ aago mẹ́wàá báyìí wọ́n ẹlòmíì aago mẹ́jọ ló ẹ lè bọ́ sórí ayélujára lórí YouTube kẹ́ ẹ wo gbogbo nǹkan tá a ṣe pátápátá gbogbo ẹ̀ náà ló wà lórí ayélujára ẹ jẹ́ ń padà sọ́dọ̀ àlejò mi. Hmm. ọ̀gágun sà ṣọ́ọ̀n sà ẹ ti sọ oríṣiríṣi láti ẹ̀kan tó jẹ́ pé àwa kan ti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àti mọ bó ṣe ń lọ ṣùgbọ́n kinní kan wà tí mi ì tí ì sọ̀rọ̀ débẹ̀ ó lè jẹ́ pé annie ó lè mọ slow kó má fẹ́ sọ̀rọ̀ débẹ̀ èékánná wa àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé àwọn náà máa ń tọ́ ìkọ́ná bọ̀ tí wọ́n kan ìyẹn ò tiẹ̀ bẹ́ẹ̀ mi àwọn obìnrin tí wọ́n máa ń tọ́ ìkọ́ná tí wọ́n máa ń gbé ìkọ́ná sórí ìkọ́ná yẹn tí wọ́n máa ń ṣe gbogbo ṣé kì í ba ìkọ́ná wọn gangan jẹ́. ẹ ṣe lóòtù because ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti bá ṣe ìkọ́ná rí ọwọ́ wọn tí ọwọ́ wọn ti bàjẹ́ wọn ò yà díẹ̀ mọ́. Hmm. ẹ ti mọ nǹkan tó máa ń pa àwa èèyàn pé àmọ̀jòge ṣíṣe ló máa ń kó bá wa. Hmm. tóge bá ti wá tún gbòdì nìyẹn. Hmm. ẹlòmíì á ṣèkànnà ìkànnà yẹn á gòdè báyìí. tó o báwo lọ́wọ́ òṣè ní bàjẹ́ ìwọ̀ntúnwọ̀nsì kékọ̀ọ́ náà yẹ kó má gùn jù kó má kéré jù níwọ̀nba. níwọ̀nba fẹ́rẹ́ ń jógi ẹ dákun oríṣiríṣi àwọn orúkọ èékánná ni èmi máa ń gbọ́ ń tèmi. èékánná pọ̀ o a ní èyí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ tó máa pè ní powder which is acrylic a ní stick-on a ombre Any ní french tips a ní glitter design Any gel polish àti ati bẹ́ẹ̀ lọ. ṣé gbogbo yẹn wà ló fi. tá máa ń lẹ̀ tá máa sáré yọ kúrò yẹn kọ́. yẹn um, la máa ń pè ní yẹn la máa ń pè yẹ ìyẹn ni tó bá sáré ṣe tó máa yọ kúrò. yẹn lè kàn sáré stick-on nìyẹn ìyẹn ni wọ́n pè stick-on. ẹ jọ sá ẹ jọ gbogbo ilé tẹ wá dárúkọ ẹ sí gbogbo yẹn náà ló máa fit ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣèkànnà because ìkànnà ṣíṣe oge tó da ni. ẹ ń pé gbogbo style tẹ́ ẹ̀ ń dárúkọ acrylic Zimbabwe <laughs> Venezuela tẹ́ ẹ̀ fi látẹ̀ ṣé gbogbo èèyàn náà ló máa ń fit. lágbára lọ gbogbo èèyàn ló máa ń fit lókókó kó wá ní pé kó má gùn jù kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ó dà náà ẹ jẹ́ ká lọ síbi ojú ṣíṣe wà ṣe mọ̀ pé ẹ̀hún Akínyẹmí ó lè mọ pẹ́rọ̀ sọ èmi ò sàn láàrin èmi máa máa sọ straight up ni akínyẹmí ó ṣe báyìí ó ṣe báyìí. èmi ò mú bí tèmi abábẹ̀ ní ká sọ ọ́ dáadáa òun náà máa ń tàn kan sétè o àmì ò parọ́. smack smack smack smack. ẹ yẹ ká mú lọ síbi oge ti ojú ṣé ẹ rí ẹlòmíì nígbà tó bá ṣe makeup yẹn tán ẹ̀hún kínní kan wà tán pé blush wọ́n lè gbé kọlọ pọ́pù sí bí kí green wà ń bí tàbí kẹ̀ blush yẹn ṣá á ṣàbáyé gbogbo ẹ̀ jẹ́ ẹ jọ èwo gangan ló ní a lè sọ pé ṣe pàtàkì jù tá a bá sọ pé òkè ní oge o oge wọn tí wọn ṣe o tí ò ní kọjá agbára tí ò ní da gbogbo tí ò ní di pé ẹ tẹ́lọ̀ dẹsẹ̀ rú nínú mékọ̀pù gangan tó yẹ kéèyàn mọ̀ pòkè kí n ra ṣe lè. ẹ ṣe olóòtú tẹ bá rí ojú yín mm. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa wá pé ẹ ṣe mékọ̀pù Mm. ìyẹn ló máa ń pè ní skin work. gẹ́gẹ́. bọ̀ ní. ẹ jẹ́ àgbẹ̀ ta. <laughs> ní sáà tá a wà yìí ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé oge ṣíṣe ti gba òde mm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pé kí tó bá ṣe mìkan fún tán ẹ̀ ní dààmú mm, bọ̀ ìyẹn fún àwọn èèyàn kan fún àwọn èèyàn kan lápá kan náà wọ́n á máa sọ fún wa ní pé ẹ jẹ́ kí wọ́n dá mi mọ̀ ṣé ibẹ̀ yẹn so èmi lérò pé àbọ̀ wọn máa ṣe kọjá nǹkan tí ẹ̀ka máa ṣe yẹn ó ti pọ̀ jù hmm. ẹ jẹ́ ká ṣe kan ní pé tá a bá ṣe tán wọ́n mọ̀ ní pé àwa lélẹ̀ hmm. nǹkan tó dání láti ṣe because ẹ gbọ́ ẹ lè dé party sìn kẹ má ṣe make up débẹ̀ ẹ máa look funny ẹ máa dá yàtọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ gbọ́dọ̀ ṣe make up yín fẹ́rẹ́fẹ́ kẹ̀dẹ̀ wégele yín sí ojú yín ti ṣe kí ni. ẹ ti dúró. èmi lọ ṣe MC wedding kan ìjọ tá a ṣe meeting nípa máa wedding wọ́n gbé mi sí meeting tá a jókòó mo rí ìyàwó ah mọ́mì wa hmm. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ mà àmọ́ ń jọ́ tó dijọ́ wedding àwa hmm. ní kí ìyàwó ló ń bọ̀ ẹ́ ṣé ti pààrọ̀ ìyàwó. kíláà ẹ̀ kan ti da wedding mi lẹ́yìn. ó má lọ jẹ́ pé wọ́n ti mú ìyàwó mi tèmi ò mọ̀ ó dẹ̀ ń porúkọ ìyàwó láti ní irọ́ o wọ́n ní ìyàwó náà ló ń bọ̀ yẹn ah, ṣé mékọ̀pù wá pààrọ̀ ojú ìyàwó ni. Hmm. èwo ni ká máa fi mékọ̀pù máa fi máa ṣéǹjì bẹ́ẹ̀ yẹn ṣe rí kó má di pé áńgẹ́lì a máa foore wá àyàn tí ò ní dá àyàn mọ̀ mọ́ hmm, hmm. àbí kéèyàn dé kó di ọjọ́ gbèǹde àlìkíámọ̀ <laughs> wọ́n á ní pé ọ̀ dá àyàn mọ̀ hmm. ẹ dákun téèyàn bá fẹ́ ṣe mí kọ̀ kí ni àwọn nǹkan e, eléyìí ó di dandan eléyìí ó di dandan eléyìí náà ó di dandan ṣe é ráwá ráwọn eléyìí tó kù yìí a lè fi ilẹ̀ ẹ bá mi ṣàlàyé ẹ̀ lóní pápápá. fún àkọ́kọ́ ní make nǹkan tó di tó ṣe pàtàkì òun ni powder foundation yìí lè máa pọ̀ jọ fẹ́rẹ́fẹ́ but powder lẹ́yìn powder shadow yẹn náà kó jẹ́ fẹ́rẹ́fẹ́ lashes fẹ́rẹ́fẹ́ àti ìkun ètè yẹn fẹ́rẹ́fẹ́ so èyí tó ṣe kókó gangan ní makeup òun ni bro. ẹja ẹja mọ ìyàtọ̀ ẹ. ilé tí wọ́n bá ti yọ ọ lẹ́yìn ẹ bá ti wọlé ẹ bá ti lè wọlé ojú ti jáde. Hmm, bẹ́ẹ̀ ni. ok irun ojú tòkè ni wọ́n ń pè ní bro hmm, èmi ti rò pé what's up bro. kárí kì í ṣe pé bóyá ẹ jókòó ẹ ń wò wá báyìí bá ní àwọn makeup artist ò lè rọrùn wò ah, hmm. ṣé àbí mo ti sọ ni ṣé mo sọ ni ẹ má bínú ẹ má bínú ẹ má bínú àmọ́ ká mọ̀ parọ́ o àwọn makeup artist kankan ò lè rọrùn wò ó gbà mú ìyá ìyá náìtì ìyá náìtì ọ wá sọ ojú ẹ̀ di ojú ọmọ thirty àbọ̀mọ twenty five ọ wá yí gbogbo ẹ̀ po ẹ jọ ṣé ká sọ pé ẹ máa ń mọ̀ọ́mọ̀ ṣe nǹkan kan láti fi gbé iṣẹ́ yín títa pé mo mọ kíní ìṣe ni àbí torí ibi tèmi tí wàá gbà wọn rò ó lọ nìyẹn o pé bíyà ẹ mọ̀ pé bàbá kan máa ń pe kíní kan ní showcasing ẹ pé mo kàn fẹ́ fi jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo mọ kinní ìṣe àbí tí ìyá náìsì bá wá láti wá ṣe makeup lọ́dọ̀ yín bẹ́ẹ̀ yẹn lẹ́yìn náà ṣe máa ṣe. lára olóòtú nípa iṣẹ́ wa ohun tó bá béèrè fún la máa fún wọn. Hmm. nǹkan tó bá béèrè fún. but gẹ́gẹ́ bí ẹni tó mọ iṣẹ́ yìí tó mọ tinú tìta ẹ̀ á kọ́kọ́ ṣàlàyé ohun kọ̀ọ̀kan fún wọn. Hmm. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé ìyá náìsì ewu làbọ̀ wọn tún máa ṣe ìjọjú ìyá náìtì màmá ti dàgbà màmá ti nǹkan fẹ́rẹ́fẹ́ fẹ́rẹ́ ń jógí ni màmá fẹ́ ta ló fẹ́ rí màmá patí tán lọ. àwa máa rí wọn. Ah, ah, àbá so gẹ́gẹ́ bí ohun tí mo lè sọ tó bá di ẹ̀rọ pé à ń kojú à ń kó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kó má níwọ̀nba níwọ̀nsì even though ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òye ti yé wọn débẹ̀ ìsìn hmm. tó bá wá sí ṣọ́ọ̀bù mi wọ́n máa sọ pé Táyọ̀ díẹ̀ ni mo fẹ́ hmm. classic díẹ̀ ni mo fẹ́ àwọn tí òye yẹn ti yé débẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí tẹ bá wo ìkan nínú àwọn um, gbajúgbajà èèyàn tó máa ń ṣe makeup tèmi náà tí mo yìn tí mo yìn tí mo fẹ́ lé bá wọ́n máa ń pè nìyẹn ní BM Pro tẹ bá wo gbogbo iṣẹ́ lórí Instagram máa ń pè natural ni hmm. Hmm. natural ni so ìyẹn gbogbo náà ojú ẹni yẹn máa mọ̀ pé yes ẹni ìlélẹ́yìí ìyẹn gbogbo náà máa ń pè ní makeup gbogbo iṣẹ́ tèmi náà lè ń ṣe nìyẹn kọ́lọ́run túbọ̀ gbóyè wa ní ọwọ́ sókè. mẹ́bà mi àmì hmm. ọlọ́run á gbé yín lórí sókè dáadáa ọ̀rọ̀ tí à ń sọ lẹ́yìn tó jọmọ́ pé ìgbà wo gangan ni oge ṣíṣe ló máa di pé hmm, ta ń ran fẹ́ ta ń ran ta ló ran kí ló ń wọ̀ kí ló kó sí òun gangan ni ohun tá à ń sọ lé nínú mi dẹ̀ dùn pé ẹ̀ ń mu lẹ́sẹsẹ a bẹ̀rẹ̀ láti àwọ̀ ara a bọ́ sórí èékánná àti bọ́ sórí makeup èmi ń lọ sórí irun o tó mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́ ń ṣe torí ṣe kárí pọ́ǹkì tí ń tẹ̀ ń bẹ lórí yìí ara ní ká wò dáadáa palazzo ló ń jẹ ah, àtìgbà wo lẹ ti maintain irú pọ́ǹkì yìí ra ẹ̀ ah, eh. tí mo ti ń gẹrun yìí. ó débi tí mo ń lọ o. ó sì pẹ́ o. Eh, eh, ẹ jọ̀ọ́ kéèyàn tó ṣe irun because ẹlòmíì máa ṣe irun tó yẹ pé àwa àwa á dàbí nǹkan kan tá a gbọ́dọ̀ sọ hmm. Hmm, èèyàn gbọ́dọ̀ dárúkọ ẹ̀ lórí ètò èèyàn gbọ́dọ̀ dárúkọ irú wo gangan ìgbà wo la máa mọ̀ pé irun tẹ́ ẹ fẹ́ ṣe yìí o ah mọ́mí ìwẹ̀ mọ́ bínú kò lè fit yín. ẹ ṣe lóòtọ́ tí àwọn kọ́sọ́mà bá wá sí ṣọ́ọ̀bù mi yálà bó ṣe fẹ́ ṣe kan náà bó fẹ́ ṣe makeup bó fẹ́ fọ ẹsẹ̀ wọn tàbí bó fẹ́ ṣe irun tó bá fún mi ní àwòrán nǹkan tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan tèmi mọ̀ tó yé mi tó dá mi lójú bí ti pé kò sọ́nà ń bẹ̀ máa sọ fún wọn ẹ̀rẹ̀ kí n bẹ̀rù pé bóyá wọ́n lè gbowó yín lọ. olóòtú nǹkan tí mo yẹ̀wò pé iṣẹ́ tèmi bá ṣe fún wọn tí àwọn èèyàn bá rí tó bá fẹ́ràn sí níta ló máa mú èrò wá fún mi. ṣé eyín tó o tí kọ́sítọ́mà mi bá gbé nǹkan wá ni pé ah Táyọ̀ mo fẹ́ kó ṣe báyìí fún mi o nígbà tó wípé tí wọ́n máa parí kínní kò ní bẹ́ẹ̀ ni ní lára mu máa wá bí máa ṣe sọ pé ah lágbájá o my mummy o my daddy o my uncle o ẹ má yẹ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí dá nǹkan tó máa ń pè ní pé kéèyàn ní customer relationship mm. bẹ́ẹ̀ you must know how to convince your client mm-hmm. that's the major thing and that one is most priority. gbogbo òyìnbó tí wọ́n sọ ẹni wípé àwa náà kúkú ti sọ lórí ètò ìgbà kan rí wípé tẹ́ ẹ bá ti fẹ́ máa èèyàn bá ti ń ṣòwò ó gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú ó gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń ṣe àjò àwọn mm. oníbàárà ẹ̀ mm. ní gbogbo ìgbà láti lè gbọ́dọ̀ máa fún àwọn oníbàárà wa ká máa fún wọn ní àwọn àmọ̀ràn tó ṣe kókó mm. torí àmọ̀ràn tá a bá fún àwọn oníbàárà òun ló máa jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni ó mọṣẹ́ tó ń ṣe dáadáa eh, ohun ni ká wá jẹran pẹ́lẹ́nu òfò ọ̀nà fún òwà gbà báyìí àkókò ti lọ ah, classic <laughs> polish dákun torí ọlọ́run tí tá a bá ránṣẹ́ pé ọjọ́ mi sọ ṣẹ́ dá wa lóhùn. lágbára ọlọ́run. ẹ máa dá wa lóhùn. ẹ ti sọ ẹ ti sọ èmi ó dùn ìmú bí mi o. gbogbo nàìjíríà ti ń gbọ́ gbogbo àgbáyé ti ń gbọ́ báyìí pé classic polish làwọn ó padà wá ẹ jẹ́ á ṣe gààyà díẹ̀ ká bọ́ sókè ẹ jẹ́ á wo bójú ọjọ́ ṣe rí ẹ̀ káfíyẹn ká sílẹ̀kùn fún classic polish káwọn ó tètè máa padà sẹ́nu iṣẹ́ tiwọn ojúmọ́ ire ń tẹ̀síwájú o. ó kù díẹ̀ ká palẹ̀mọ́ ká tó lọ àlejò wa àwọn ni wọ́n ṣe gáfárà àwa sì ń bẹ́ńlẹ̀ agodo ṣùgbọ́n péréte báyìí náà ló kù ká palẹ̀ wa mọ́ ká mọ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ wá ti míìsì ẹ̀ tẹ́ ẹ mọ bó ṣe ń lọ látẹ̀ẹ̀kan àbẹ́rẹ́ tó jẹ́ pé òkè bá a ṣe lọ sókè lọ́ọ̀ lọ wo ojú ọjọ́ ìyẹn lẹ́yìn bá ó wá dùn pé ìyá tó bá ti da aago méjìlá òru ẹ pàdé wa gbogbo nǹkan tá a ṣe pátápátá báyìí gbogbo ẹ̀ náà lẹ́ máa tún wò ẹni tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin ní ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ ti lè wò wá dáadáa ẹ bá wa lórí Instagram Facebook tàbí YouTube ẹ bá wa ń bẹ̀ Orísun TV gbogbo ohun tá a ṣe pátápátá lónìí gbogbo ẹ̀ náà lẹ́ máa rí ń bẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run mo rò pé gbogbo nǹkan tí àlejò wa tí wọ́n ti sọ látẹ̀kan ẹ ti fetí kọ́ ẹ̀hẹ́n tó ráwọn yẹn ọmọràn tó mọyún gbénú kára wọ́n mọ̀ ń pa bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbà tèmi pé ìgbéraga mi pọ̀ ó dáa ẹ ṣáà ti gbọ́ lẹ́nu professional àwọn yẹn ni kò fẹ́ sọ wọ́n wẹ̀rù oge ṣíṣe báyìí wọ́n rù sórí kò hmm. fẹ́ sọ ni. bí ìṣẹ́jú péréte tó kù tá a fẹ́ kò lórí ètò Annie ìwọ náà ìsabẹ́rẹ́ dowó làwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì dákun bá mi bẹ àwọn obìnrin bí wọ́n bá ń ránṣọ àwọn kan wà tó jẹ́ pé aṣọ ò ní balẹ̀ àṣìláwádàbẹ̀ ni pé bóyá bí ọ̀pá kan àbọ̀pá kan àbọ̀ òun ni wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n fi ránṣọ ìyẹn ẹ̀kan tó wá rí àwọn aṣọ kan wà tó máa ń hun èmi tí n bá rí lọ́rùn àwọn èèyàn tó máa wọ àwọn gown kan àwọn dresses kan tó máa dúró lára tó máa ṣe dáadáa àmọ́ kàn mọ̀ wípé àwọn aṣọ kan wà èèyàn máa ẹni tó bá ń wa mọ́tò àbẹ́ni tí wọ́n bá máa gbé sínú mọ́tò ló máa ń wọrú àwọn aṣọ yẹn hmm. kì í ṣègbà téèyàn bá múra tán tó popo nẹ́ tán tó nẹnẹ pó tán tá a máa pe ọ̀kadà ọ̀kadà báyìí òkè yín mi hmm. bàṣírí ẹ sà kò rí bẹ́ẹ̀ ẹ bá bẹ̀ wọ́n. Hmm. ṣé rí ojú ọ̀tọ̀ lèmi wá fi wò hmm. fún àwọn tí wọ́n wọṣọ tó dúró tán tó wá ń gán mọ́tò ojú ọ̀tọ̀ mo fi wò gbogbo wa la fẹ́ ga hmm. gbogbo wa la fẹ́ rẹwà gbogbo wa ní nǹkan tó dáhùn ṣé a máa sọ pé torí pé yín ò tí ì ní mọ́tò kó má ṣe nǹkan tó wù ú lọ́kàn ni. lọ́dọ̀ tèmi mo gbà pé àwọn oge kan wà oge mọ́tò ni. tó jẹ́ pé oge inú mọ́tò ni. òótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni àmọ́ ìmọ̀ràn tèmi lè gbàrú àwọn èèyàn bẹ́yẹn ni pé tẹ́ ti wọ aṣọ tó jẹ́ pé ó ó jẹ́ aṣọ mọ́tò oge mọ́tò gẹ́gẹ́ bí Akínyẹmí ṣe sọ ẹ jẹ́ ká tún pa ṣé bá ṣe ń re owó aṣọ ẹbí yẹn tá ń re owó makeup tá ń re owó gèlè owó oorun owó gbogbo ẹ jẹ́ ká máa re owó wúbà àbí bóyá àwọn àwọn tíṣà máa ń gbéyàn lé tí wọ́n máa ń gbéyàn lé wá drop ẹ jẹ́ ká máa re owó ẹ̀ jọ ṣé wàá rí ọ̀nà tẹ́ fi lè ṣe tó fi máa tó fi máa tó tí ò ní gara ju ipa yín lọ ní pé ẹ wá bí àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta jẹjọ lọ síbì kan náà ẹ bá jọ da owó yẹn pọ̀ ẹ jọ rìn ẹ jọ da owó yẹn pọ̀ á lè rọrùn. kéèyàn kàn tiẹ̀ lo school pé ee Ṣadé Bọ́lá ẹ wá múra ń lé mi nà á lè jọ lọ. <laughs> inú scope ni scope wà o ò ní jẹ́wọ́ nǹkan tó fẹ́ ṣe gangan kì í ṣe pé ẹjọ́ fẹ́ pín owó mọ́tò tẹ́ ẹjọ́ fẹ́ san mm. àwọn ògbẹ́ni ẹ ló ń fa táìmù là ń lọ ikàn fi pé bóyá kẹ́ máa bọ̀ i don't know èmi ti ṣe mini chicken lé mini mm. chicken bóyá ká kàn fi panu ká tún máa lọ àbí èèyàn ṣàmà jẹun kéèyàn tó lọ pàtì mm. ìyẹn common sense ni wọ́n ń pè é nígbà èèyàn bá wá múra tán tó popo nẹ́tó Nene po bá wá wọ bedroom slipper sẹ́sẹ̀ wàá kó shoes sínú nylon Hmm. wà á máa gán báyìí. àwọn tírù ẹ ti ṣẹlẹ̀ sí àwa ọ̀gá ó lágbára. ẹ má bínú ẹ ti fẹ́ pa tv báyìí ẹ má bínú. ẹ ní nǹkan tá à ń sọ gangan ni pé àánà mọ̀ pé skuchi skuchi ó wà lórí àwọn conductors àlékòó bí ah. Ah, wọlé wọlé wọlé wọlé pẹ̀lú change àwọn gbẹ́ni mi ò ní change o wá ah, mi ò ní ṣe bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ̀. má lé olúwa ẹ. ibi tó ti wá ń gbọ̀n pé o fẹ́ bọ́lẹ̀ àbò fẹ́ wọlé táṣọ bá lọ kọ́ wíńdò lásán tó jẹ́ kúrò rẹ̀. Ah. Ah. pátì yẹn kò ní ṣe lọ mo wo ìjà kan máa ń lẹ̀ kí n máa wòran mo wo ìjà kan tí wọ́n gbé sórí ayélujára ẹ́skìsà ó wù mí kí n lè dìde kí n jà bẹ́ẹ̀ bọ́ ah, kò ṣeé ṣe bẹ́ẹ̀ obìnrin méjì ara wọn lé ọkùnrin kan ni hmm. ìjà wa bẹ́ẹ̀lẹ̀ <laughs> ìjà bẹ́ẹ̀lẹ̀ ìṣẹ́rí àwa ọkùnrin kan tá a gan dálẹ̀ ọlọ́run ló mọ nọ́mbà lé yín. bọ̀dá táwọn wí àwọn ti múra tiwọn tán wọ́n ń lọ òde bóyá àǹtí abẹ́lẹ́jayán báwọn ṣe múra àǹtí wọn aṣọ tí mo rí lọ́rùn ọmọdébìnrin yẹn mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn ìmúra kan oge inú mọ́tò ni lóòótọ́ mọ́tò wà lórí ìdúró ń jọ nínú fídíò tí mo rí yẹn mo rí pé mọ́tò wà lórí bóyá wọ́n fẹ́ wọ mọ́tò mo rí pé ọ̀ríjìnà ọmọ ẹ̀lẹ́ wa ń bọ̀ ó káwọn èrò lẹ́yìn táwọn wá ń ya fídíò. gẹ́gẹ́ yẹn ti múra wá èèyàn tó fẹ́ bá ẹ jà ó ti múra tiẹ̀ wá ó wọ jeans ah. aṣọ tó wọ̀ gan débì ó bora tán ẹni tó fẹ́ wá fèsì okùn mu orí lára ẹ̀ àti tòkè àti tìsàlẹ̀ kò wà wọ̀tẹ́lẹ̀ kankan rárá ìwọ tó mọ̀ kó o múra pé wọ́n wá gbéjà wá bá alele efele ń jẹ̀bú òde ó yẹ ó bọ́ bàtà ẹsẹ̀ kó máa sá lọ ni ó bá tún fèsì ìjà òun náà bá ń jà kò tó ṣẹ́jú kan wọ́n ti gba gbogbo ohun tí ń bẹ lára àti wọ́n ti gbà dànù. oge kan wà tèmi kà pé àwọn oge eléyìí o oge ìgboro ni àwọn oge kan náà tún wà tó yẹ pé oge inú mọ́tò ni oge tí ò ṣe gbé gọ̀kadà mm. ṣèbí inú ni wọ́n ṣe tó ṣe yọ̀yọ̀yọ̀ <laughs> o ò tí ì rí fídíò ẹni tó ṣerun tó irun ẹ̀ dé sàlẹ̀ ẹ̀ làwọn se fáyíngẹ̀ kiri àdúgbò fáyíngẹ̀ ìgbà tó gòrí ọ̀kadà ló di eléyìí tí ọ̀kadà ń yí mọ́ irun orí ah. Ah, ẹ wàá máa bá ọ̀kadà èyà ah. sọ́ọ̀rì ìpẹ̀lẹ́ ẹ máa padà sí ṣọ́ọ̀ṣì bọ̀ fúnra yín èmi àwọn oge kan wà ló jọ pé òdì ló máa ń bọ́ sí òdì nígbà lọ tó wọ mọ́tò tó wá kun gbogbo mékọ̀ọ̀pù ẹ tó pé tán ń lọ glitter ń lọ everything ń lọ wá rìn ní ó bá ń làágùn báyìí make up ló ń ṣàn make up nígbà tó fi máa dé pati láti wá falà bíi mẹ́ta mẹ́ta ara rẹ̀ ní kéwu you fight lion. wọ́n wá ní àǹtí ẹ̀ fine irọ́ dẹ̀ ni ẹ̀ dẹ̀ fine. bẹ́ẹ̀ ni ó ní àwọn oge kan tó yẹ pé ó eh, gbọ́dọ̀ kọ́kọ́ rò ó dáadáa hmm. pé kí nìdí tó ṣe ń ṣe oge yìí gangan hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ ń gbìyànjú láti ṣe bíi tiwọn ó ní ìdí tí wọ́n ṣe ṣe oge yẹn ó ní ìdí tí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ni àwọn kan wà tẹ́ bá ẹ mẹ́rin ẹlọ́kùnrin tó dirun ẹlọ́kùnrin tó ṣe kinní kan ẹlọ́kùnrin ó lè jẹ́ entertainment line ni wọ́n wà iṣẹ́ tiẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. ó ti ẹ̀tọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ gbogbo bàbá ẹ̀ ni wọ́n ń rí ààyè lọ síbi tí wọ́n ti ń ṣerun ọ̀hún lọ́ṣọ̀ọ́ tí wọ́n tún un ṣe tó máa tójú ṣe tí gbogbo ẹ̀ máa wà àmọ́ ẹ̀yin ẹ̀ wá dárun sí ẹ̀ sọ̀rọ̀ ayé di Mr. Dai sí ẹ̀ rìn kiri àdúgbò kò wá sí yàtọ̀ nínú yín àti ìfẹ́ sọ pé. eléyìí gangan tó sọ yìí olóbẹ̀rẹ̀ kí n wọnú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ní orí ayélujára lọ hmm. ẹ bá ń gbọ́ olórin kan tó ń pè ní níní ọlá ó ní orin kan tó ṣe ń sìn pé tó bá orin yẹn sọ̀rọ̀ pé tó bá wọnú pati gbogbo orin. má gbẹ́sẹ̀ kẹsẹ̀ eh, wá sínú pati yìí náà. má rìn gbèrè gbèrè wá sínú pati yìí náà. ẹ máa kú sáré pati ó eh, nígbà tó fẹ́ ṣe fídíò ẹ̀ ó wá mú gèlè àràmàǹdà kan ló bá gbé sórí káwí ká tó fọ ìjẹjẹ mọ̀ fáwọn èèyàn ti ń lo gèlè yẹn báyìí fún photoshoot ètò bá jẹ́ photoshoot tí wọ́n fi ń ṣe ó dá o. wọ́n máa gbé jáde. Ah, ah. kò má rí ètò máa gbé gorí ọ̀kadà o. ó yẹ kó jẹ́rìí àwọn èèyàn wọ́n máa gbé jáde wọ patí. nítorí pé ṣé rí fọ́tò tí mo rí yẹn gan lásán mò ń wá orí ẹni yẹn ẹ hmm. jẹ́ kó rí ẹ̀dà. ibi orí wà gan-an. orí wá rí kólóbó ọba hmm. gẹ̀gẹ̀lẹ̀ yẹn ló ṣe ara ẹni tó fi tó lo gèlè yẹn lálákọ̀ ó ní n tó fi ṣe. ó ní nǹkan tó ń lò ó fún ó ní n tó lò ó fún tẹ bá gbọ́rọ̀ onú orin yẹn pé ibi tó ń bá wọ̀ lásán ọgbọ́dọ̀ wà all eyes on me ọ gbọ́dọ̀ máa wo ohun fẹfẹ pé ta ló wọlé kẹ àti ká máa sá lọ àbí ká dúró òun ló ṣe rò pé òkè kí nìkan tóun lè ṣe tó máa jẹ́ kí orin yẹn kó ní kó lámìláka. kó mú tun mọ ẹ jáde bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí n ṣe gèlè yẹn ló fi ṣe gbogbo fídíò yẹn ó tún lo àwọn aṣọ míì ó lo nọ́mà aṣọ ó lo dínà aṣọ ó lo suit ó lo gbogbo ó lo lọ bẹ́ẹ̀ iṣẹ́ ló ti ṣe gèlè yẹn gangan làwọn èèyàn wá mú ìyẹn náà wá mú kátó wí kátó fọ̀ sí ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí ní pàtí. ẹ ṣáà máa wọ ọgọ̀kadà hmm. kó má délé tọ́kadà máa lọ tátẹ́gùn máa gbẹ̀yìn àti gèlè ah! bọ́lẹ̀ lórí ọ̀kadà lọ́wọ́ ẹ̀yìn mo bẹ̀ yín o ẹ má gòun ẹ má wọ gèlè gèlè tó máa dórí yín ẹ má gbé ọ̀kadà o. Hmm. Eh, eh, eh, ẹni aeroplane jábọ́ balẹ̀ níbì kan ẹni accident ni tẹ́ atẹ́gùn bá wá gbẹ̀yìn fúnra yín kò lórí ọ̀kadà tó lọ láàndì ní síbi kan kí ni ká pè ṣá accident náà àwọn oge kan tún wà rẹ pé oge inú ac ni kì í ṣe oge àwọn tó bá rìn inú oòrùn oge inú ac bros ẹ lè máa wọ ṣé tọ́túnẹ̀tì wọ́n máa ń pè <laughs> ẹ máa wọ tọ́túnẹ̀kì báyìí ẹ gbéṣẹ́ ní bíṣọ̀pù sí ńlá gbàǹgbà ẹ gúnra tán ẹ wá máa stroll lọ kẹjà under bridge nínú oòrùn excuse. apá yẹn náà máa débi báyìí máa débi ẹlòmíì àtúgbé jacket. ẹ sà ìyàtọ̀ wà nù UK àti Nàìjíríà o <laughs> ẹ bá ti jayé Saudi Arabia rí àmọ̀ pé ìyàtọ̀ wà nù Saudi àti USA kò jọra wọn o ẹ má gbé fashion America wá sórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa lù lọ́sàn-án gangan ah mm, ìyá máa mm. jẹ àwọn èèyàn àwọn obìnrin wa náà tí a máa ń ṣe irun ojú yìí hmm. ah, oh god ṣẹ́rí ṣẹ́rí irun ojú yìí tí ẹni tí atẹ́gùn bá gbé irun ojú lójú ẹ̀ rí ah. <laughs> a mọ̀ pé kò ṣe kèrè mí. mo ti lé obìnrin atútó mẹ́ta kó o lé mi torí irun ojú hmm, hmm. bó o bá ṣe irun ojú tí mi èmi gan tó wá bá tí mi lè rójú ẹ̀ téèyàn àfẹ́ màá kàn tiẹ̀ fẹ́ sún ẹ pé ká jètè ká ṣeré díẹ̀ ká wá o pé irun jáwá dùn ẹ wọ ẹjẹ àwọn àpalẹ̀ máa wá wọn lọ torí tá a bá ní a máa sọ ọ̀rọ̀ eléyìí tá a bá máa sọ sọ sọ sọ àwọn tó máa gbọ́ máa gbọ́ àwọn tí ò ní gbọ́ ò ní gbọ́ àwọn kan tó dẹ̀ máa gbọ́ tó máa sọ ọ́ dìbínú àwọn náà wà ń bẹ ẹjẹ́ àìsè palẹ̀ mọ́ kó tó dìgbà tẹ máa bínú sí wa ó níyàn yín ṣe ọlọ́bẹ̀ ṣe àwọn tí wọ́n bá fìfẹ́ jẹ́ adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin náà àlejò wa adúpẹ́ lọ́wọ́ yín torí pa àpè yín tẹ́yìn náà jẹ́ wà ní ìhòòhò gbogbo àwọn tó wà lé agbára mo dúpẹ́ lọ́wọ́ yín o ó tiẹ̀ jẹ́ pé ẹ̀rín kéèké lẹ́ẹ̀rín látẹ̀kan táwa kan tiẹ̀ ń gbọ́n bí ẹsẹ̀ wọn káre láyé o. a máa pàdé yín tó bá tún di láàárọ̀ ọ̀la akínyẹmí johnson mò ń kí yín o ire àtayọ̀ ó dáa náà àwa máa ti sọ tiwa o kò dẹ̀ ṣe pé bóyá à ń fi ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ o àmọ́ a kàn ń sọ àwọn nǹkan tó ṣe ń pé ó lè kó bá ẹlòmíì hmm ìwọ tó bá dẹ̀ ti kó bá rí tẹ́lẹ̀ mọ̀ kó wà máa jẹ́rìí gbé wá pé àǹkan tó sọ yẹn òótọ́ ni láyé mi mi tún ṣe irú ẹ̀ mọ́ ó dá àwa ti sọ ti ra lórí ètò lẹ́ni tó bá dẹ̀ ti di ní ọ̀la lọ́jọ́ mi ọjọ́ re àwa náà lè tún máa bá láṣẹ Èdùmàrè ó dàbọ̀ o.